ونعوذ بالله تعالى من شرور أنفسنا وسيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فيا عباد الله اتقوا الله تعالى واعلموا أنه قد جعل لكم في نبيكم محمد صلى الله عليه وآله وسلم أسوة حسنة كما جاء ذلك في آيات قرآنية متعددة لقد كان لكم في رسول الله أسوة حسنة لمن كان يرجو الله واليوم الآخر وذكر الله كثيرا والنبي صلى الله عليه وآله وسلم فيما يرويه عنه أبو هريرة رضي الله عنه قال قال وهو في مجلس مع أصحابه صلى الله عليه وآله وسلم ورضي الله عن الصحابة الكرام من يأخذ عني هؤلاء الكلمات فيعمل بهن أو يعلم من يعمل بهن فقال أبو هريرة رضي الله عنه فقلت أنا يا رسول الله فأخذ بيدي فأد خمسا فقال اتق المحارم تكن أعبد الناس وارضى بما وارضى بما قسم الله لك تكن أغنى الناس وأحسن إلى جارك تكن مؤمنا وأحب للناس ما تحب لنفسك تكن مسلما ولا تكثر الضحك فإن كثرة الضحك تميت القلب على قفر الله وبطل لك الذي خلق وهدى ọlọ́run tó dáwọ̀ ẹ̀dá tó fi wá mọ̀nà ọlọ́run ọba tó láàrin ga ó dá dúdú وهو وحده المستحق للعبادة وحده ọlọ́run bá tá à ń sọ yìí òun nìkan náà lọ́lẹ́tọ̀ọ́ sí pé ká máa jọ́sìn fún un ọlọ́run ọba tó láàrẹ́ ká wá fi àkókò ṣe dáadáa ó fi kalẹ̀ fún wa lára anábà Muhammad sallallahu alayhi wa alihi wa bá a ti rí nínú ọlọ́kan òjọ̀ kan àwọn àyà alukur'an tọ́lá ọba ti ń sọ fún wa wípé àkókò ṣe dáadáa ń bẹ fún wa lára oníṣẹ́ ńlá anábà muhammad sallallahu alayhi wa sallam anábà muhammad sallallahu alayhi wa sallam wa kọ́ alẹ́ kọ́tọ́ pọ̀ nínú àwọn ọ̀rọ̀ ẹ̀ nínú ṣíṣí ẹ̀ nínú táwọn ènìyàn ṣe tó tún wọn ṣe tàbó fẹsẹ̀ rẹ̀ nílẹ̀ fún wọn kọ́ dáa bẹ́ẹ̀ ẹ̀kọ́ kún ara anábà muhammad sallallahu alayhi wa sallam lẹ́yìn tí wọ́n wẹ́kọ̀ọ́ lọ́jọ́ kan anábà muhammad sallallahu alayhi wa sallam jókòó pẹ̀lú àwọn sàbí wọ́n jẹ́ ọjọ́ kó papọ̀ anábà muhammad sallallahu alayhi wa sallam wá dojú béèrè kọ́ wọn ọlọ́yin tá à jọjọ́ ń bẹ́ ń bí man ya'khudhu anni ha'ula'i al sọ tá ni yóò mójú táwọn àdólóhùn wọ̀nyí nínú yín mo fẹ́ jẹ́ kẹ́ ẹ gbà lọ́wọ́ mi ta ló wá ṣetán nù yín tó ṣetán láti jẹ̀kọ́ anaba muhammad sallallahu alayhi wa sallam onífàyà amalubihin man yaqulu anni hawulayi kalimati fàyà amalubihin tani ó gba àwọn kẹlima yìí tí mo fẹ́ sọ yìí lọ́wọ́ mi nínú yìí tí ó kọ̀ bí ẹ̀kọ́ fàyà amalubihin yóò sì gbìyànjú tí ó lò yóò kọ́ lẹ́kọ̀ọ́ yóò sì lò ọlọ́pàá sànú àwọn mùsùlùmí tá à ń bẹ láyé lójú ẹ̀kọ́ pọ̀ nílò wa kéré àwọn èèyàn kẹ́kọ̀ọ́ tó pọ̀ lọ ibo la dé lórí ilẹ̀ táwọn yòó ti máa kẹ́kọ̀ọ́ ṣùgbọ́n náà àwọn tí ń kẹ́kọ̀ọ́ mélòó ni wọ́n nílò anábà Muhammad sallallahu alayhi wa alihi wa sallam ó ní awùjọ alìlímù máa ń yá àmàlù bìhìn tàbí yóò gbìyànjú bóun ọba tí ẹ lè lò yọkọ ẹni tí ó lò tàbí bóun bá ti ń lò tọ́mà ti ń lò kó tó pe ẹlòmíì náà síbi lílò. anábà Muhammad sallallahu alayhi wa sallam olùkọ́ àgbà tí lọ́dún wá gbọ́dọ̀ máa lọ ilé ẹ̀kọ́ ẹ̀ ká máa kẹ́kọ̀ọ́ gbogbo ìgbà. náà láwọn ìmọ̀ràn kan àwọn òun ní ìjẹ tó ṣe tán láti kẹ́kọ̀ọ́ ni tó ṣe tán láti lo ìmọ̀ tó ṣe tán láti lo ẹ̀kọ́ tó sì ṣe tán láti kọ́ ọ̀yàn nítorí wípé ipò ọmọ ènìyàn kan kò ga lórí ilẹ̀ kọjá akọ́ pàtàkì tó ipò ẹni tí ń kọ́ ọ̀yàn lẹ́kọ̀ọ́ kò sí ní tọ̀ ẹni tó lẹ́kọ̀ọ́ tí ń lò tí sì ń pè kò síbẹ̀ ẹ máa wọlé ọ̀bọ̀n bá tọ́lá àríkánú Al-Qur'an Al-Karim ó ìnà ìsàn aláfihàn ọlọ́run náà ń bọ́ra pẹ̀lú àṣù eléyìí ti ṣe ìgbà táwọn mẹ́ẹ̀dé Ọ tá ni ìnà ìsàn aláfihàn gbogbo àwọn ẹ̀dá gbogbo ìran ọmọ ẹ̀dá ènìyàn inú òfò ni wọ́n wà ọlọ́mọ sí alẹ́ nínú òfò wọ́n ní wa amilu salihat àyàfà àwọn tí wọ́n látara pé wọ́n kẹ́kọ̀ọ́ torí pé ìgbàgbọ́ nípa ọlọ́run ọba yìí mọ̀ látòrí èèyàn kàn pẹ̀ wà á mi lò sọ ọ̀lẹ́hà ó fi lílo tẹ̀lé tí wọ́n ń ṣe àwọn àṣẹ tó dáa tó bá lànà ẹ̀kọ́ ìmọ̀ọ́nì tí wọ́n gbà lọ́wọ́ ànábì sallallahu alaihi wa sallam tó bá mu ẹ̀rí tó fi tẹ̀lé dáwà ló fi tẹ̀lé al-ilmu al-amalu ó ní wa tawasaw tí wọ́n ń sàsọtẹ́lẹ̀ dáadáa fúnra wọn pẹ̀lú òdòdó tí wọ́n ń gbára wọn níyànjú wípé ẹjá jọmọ́ ṣe sùúrù torí àti pèpè sójú ọ̀dọ̀ ọlọ́run ọba ojú èyí wọ́n yìí tó tí ọba fẹ́ pèpè síbi òdodo òórì sùtà látọ̀dọ̀ àwọn èèyàn ó kú bó ló ṣe lè ṣe sùúrù. ànábì náà wọn sọ mí sallallahu alaihi wa alihi wa sallam ó ní wípé àníbo láwọn agbélùn kan tí mo fẹ́ sọ ta ló ṣe tán tí ó kẹ́kọ̀ọ́ ta ló ṣe tán tí ó gbìyànjú tí ọ̀pọ̀ ẹ lórí ìtọ́nà olù nítorí pé àwọn nǹkan tá ànábi sallallahu alaihi wa alihi wasallam fẹ́ sọ tó pàtàkì ṣùgbọ́n àwọn tá bẹ̀rẹ̀ ayé lóde òní ọlọ́nkọ́ wọlé ayé tó bẹ̀rẹ̀ kọ́ wa ni èèyàn mélòó ló pàtàkì ẹ̀kọ́ nítorí pé àwa ti rọ̀ bá ma ẹ̀kọ́ mọ́ ohun tá a aṣọ ẹ̀kọ́ àti sọ́mọ́ ń tá a fẹ́ jẹ ìwà àkànjẹ́lá rẹ̀ pọ̀ sí ààrí ẹ̀kọ́ sí ohun tí yóò máa darí àjọṣepọ̀ wa àtẹnitọ́dá àti ayé ẹ̀kọ́ tó pàtàkì jù láyé ó ní ẹ̀kọ́ nípa ẹni tó já àyàn tó ṣe pé òun lọ máa yàn tó ṣe kẹ́kọ̀ọ́ wá sọ́jọ́ tá a lè wá já sí ọ̀dọ́ rẹ̀ náà láti padà ẹ̀kọ́ àkọ́kọ́ nìyẹn èyàn máa ń kẹ́kọ̀ọ́ nípa pé kó lè máa bóòlù ní ìsìn ọlọ́run báwo ló sì gbáyé bóòlù ọ̀run rẹ̀ ò ṣe ní ìdóògùn máa lọ́wọ́ ṣùgbọ́n aláyé òde òde tá a bá fẹ́ kẹ́kọ̀ọ́ kan ẹ̀kọ́ tó tún ta ní ẹ̀sìn yẹn ẹ bá bá àwọn tí wọ́n ń lọ ilé ìwé lẹ́rẹ̀ẹ́ kí ni ìṣẹ́ fi lọ ilé ìwé ní káwọn lè bá àríṣẹ́ tí a bá ka ti dìgírí ìtàn wọ́n làwọn fẹ́ fi dìgírí ẹlẹ́ẹ̀kejì kí ló dé kó lè bá àríṣẹ́ lọ́ba ti ṣe lẹ́yìn sọ́yìn tó lọ́ fẹ́ ṣẹlẹ̀ kẹta torí kiri torí iṣẹ́ ni wàhálà tó bá wà ọ̀nà oúnjẹ nìkan láàárẹ̀ pọ̀ sí. àmọ́ pé ẹ̀kọ́ gan ni ọkọ̀ wa bò láti gbélé ayé ẹ̀kọ́ la lò sáàbì pàdé ọlọ́run tó fi jẹ́ kébi tá a fẹ́ jẹ́bi láàdé sí tọrọ wò ní jáde fi ọ̀dà. Ànábì Muhammad sallallahu alayhi wa alihi wa sallama ọ̀mísà abẹ́tọ́ pọ̀ tí wọ́n jọ́ máa ń tẹ́wò rẹ̀ pọ̀. wọ́n pọ̀ wọ́n pọ̀ ń kéré mu ṣùgbọ́n níbi ojú sàbẹ̀ ṣe wá pọ̀ tó tí wọ́n bá ní ẹnìkan ó sọ ọ̀rọ̀ Muhammad sallallahu alayhi wa sallam kó fi kọ́ alẹ́ kọ́ tó jẹ́ àmà nípa àṣẹ ànábì nípa ọ̀rọ̀ rẹ̀ nípa èèyàn ṣe tó ní kò sẹ́nìkan tó tó nàmbà àbúrò rírà a ń sọ yìí gbogbo ọdún tó lò pẹ̀lú ànábọ̀ Muhammad sallallahu alaihi wa sallam kí èèyàn má gbà síláàmù báyìí títí tá ànábì fi kú gbogbo ọjọ́ ọdún mẹ́rin lọ gbogbo rẹ̀ ojú ọdún mẹ́rin lọ ọdún mẹ́rin péré kò tó dága olólò pẹ̀lú ànábọ̀ Muhammad táwa ni Islam tí rẹ̀ rà mọ́ àkàkún ẹ̀kọ́ àkàkún ọ̀mà nígbà tó gba Islam ó wò wípé nǹkan tó bọ́ mi mọ́ mi lọ́wọ́ ti pọ̀ àwọn èèyàn ti kẹ́kọ̀ọ́ lára ànábì sọ̀rọ̀ bàrẹ̀. ṣùgbọ́n èmi lẹ́nu àsìkò tó kù yìí èmi náà lò láti kẹ́kọ̀ọ́. báyọ̀ yìí wá ń bẹ nílé yóò wà pẹ̀lú ẹ̀. báyọ̀ náà bí wá ń bẹ láti sallallahu alaihi wa sallam yóò wà pẹ̀lú ẹ̀ tí wọ́n kẹ́kọ̀ọ́ lọ. òun náà ló fi gbàdí bèrè náà wá. anábà Muhammad sallallahu alaihi wa alihi wa sallam oníta ni ó gbẹ̀kọ́ pẹ̀lú àwọn ẹ̀kọ́ kan tí wọ́n fẹ́ kọ́ yín àwọn ẹ̀kọ́ yìí ẹni tó bá fẹ́ gbà ẹni tó ṣe tán láti lò wọ́n fẹ́ ẹni tí ó kọ ẹlòmíì tó yàtọ̀ sí gbogbo ohun tí èèyàn bá kọ́ nínú mà tí ọba fi kọ́ ọ̀yàn ẹ̀sọ́ àwọn ọlọ́ ọlọ́mọ àkámọ́sọ̀ kí báńgá ni bọ́ ọba ti ń kẹ́kọ̀ọ́ ọ̀dọ̀dọ̀ kọ́ ọ̀yàn torí pé ńgbà tó ọba ń kọ́ ọ̀yàn lóòótọ́ mà bọ́yá ẹ̀kọ́ tó ọkọ́ bóyá orí kọ́ àbó orí kọ́

èmi ṣe tó àti táwọn ń wọn yìí mo ṣe tó àti lò ó mo ṣe tó àti fi káwọn ẹ̀dọ́ ọlọ́run mo ti ṣe tán ó ní fa áfọ́dà bí yáàdì wọ́n láàánú bí wàá dá mi lọ́wọ́ sallallahu alaihi wa sallam fàájà kọ́ńtà ànábì wàá ka nǹkan márùn-ún kan àwọn onímọ̀ rahman allah jami'an àwọn tó ti kúnnú àwọn tí ń bẹ láyé kọ́nà bá sọ nínú wọn wọ́n ní ànábì gba ọwọ́ rẹ̀ mú àwọn tó wá fẹ́ máa sọ wọn wá ń fìkà rẹ̀ kà á fún un àwọn kan máa ra àrùn wọn fìkà rẹ̀ kà tó ní kọ́ mọ́ bàa gbàgbé láíláí ó gbà lọ́wọ́ mú ó wá ń sọ fún pé nọ́mbà one nọ́mbà two nọ́mbà three nọ́mbà four nọ́mbà five báyìí nọ́mbà Muhammad sallallahu alayhi wa sallam ti kọ́ lẹ́kọ̀ọ́ torí tí yàrá fi ti gbọ́ lásán ọjà àtọ̀sí tí wọ́n fi gbígbó àti àràkọ́ ọ̀yàn ẹ̀rì pé ẹ̀kọ́ àwọn ọmọ kéékèèké àwọn tí ọkọ̀ wọn yìí ń kọ́ ẹ̀lẹ́kọ́ ní ń tí wọ́n bá ti ní stand up fún ẹni sọ stand up náà nà ló tí wọ́n bá ti ní sísá ẹni tí sọ bẹ́ẹ̀ ló ń jókòó káńtì kíníkan lẹ́ta kíníkan gbẹ̀ náà wọ́n mọ̀ sí eré gbájú ìtàǹkà bí gbogbo ẹ̀rọ ọ̀rọ̀ sàkóso. الحمد لله والصلاة والسلام على رسول الله هذا هو الله ìkẹ́ ìgbé ọlọ́run kọ́ lọ́ba nípa Muhammad sọ̀rọ̀ kí làwọn tá iná bíi tá alẹ́ ọjọ́ lọ. a sáré kà fúnra wa kó ló ń bá mú gbà láàyè wá ń jọ lè hàmà sàlàyé ẹ̀. anábà Muhammad sallallahu alayhi wa alihi wa sallam. wọ́n ní Abu Hurairah ọlọ́fẹ́ gbẹ̀kọ́ ó sì lò ó kí àwọn èèyàn síbẹ̀. kò sí èméjì mẹ́ta bú ọ̀rẹ́ àwọn ọdí ọlọ́run àìbò. tí ọba sọ hadith yìí jáde ní àníwọ̀n ó pé ìwọ̀n fún ọdọ̀ wọn já ó pé wọ ó ó lò ó sì tó pàrọ̀ èèyàn torí tí ọba sọ àníwọ̀n fún àtàlẹ́ ìsọ̀ kankan sọ́nà lọ́wọ́ máa lè wọlé. ẹ ọdọ̀ wọn náà làwọn náà ń lọ yìí. النبي صلى الله عليه وآله bẹ̀rù àwọn nǹkan tọ́lọ̀ ń ṣe léèwọ̀ àṣìṣe tó tóbi jù tá a máa ti jù láyé òun ni wípé ká mú ẹni tí ọmọ ọlọ́run ń sìn tí ń sin lọ́run dáadáa níbi bí máa kírun mi máa dàgbà mi máa ṣe ìbáda ká má wò wípé ṣé ń fi àwọn màhárì wọlé àṣìṣe tó tóbi ọ̀nà ìtẹ́kìlì màhárì gbogbo àwọn tọ́lọ̀ ọba pẹ̀lẹ́ ìwọ̀ bí ẹbọ ṣíṣe jìnnà sí bí mi máa pa ọmọ ẹni nígbà ń pa àyàn àbí kọ́ fẹ́ para rẹ̀ jìnnà sí zina ṣíṣe jìnnà sí irọ́ pípa jìnnà sí ọ̀rọ̀ ẹ̀yìn jìnnà sí irọ́ pípa jìnnà sí jíjà bá àwọn èèyàn jìnnà sí bóyá ẹjọ́ dòwò papọ̀ abẹ́ ìjọba ara yín ṣe ládùúgbò jìnnà sí jàmbá eléyàn ní kakọ́ olóògbé àwọn òbí rẹ̀ méjèèjì jìnnà sí mímọ́ ìgbọ́ ọ̀sùn wọn lẹ́nu àìgbọ́rọ̀ sóbi lẹ́nu kò sí sí mú wá bọ́ ọmọdé orí ibú lọ́nà òsì ká sórí ibú. jìnnà sí ní máa dá okùn bí àwọn mọ̀ṣárì mọ̀nú bọ́kà ń sọ díẹ̀ díẹ̀ fún amẹ́ jìnnà sí gbogbo ọ̀nà nǹkan tó lọ́wọ́ bọba tó láàrẹ ga tó bá ti lóhùn ọ̀fẹ́ tó pè léèwọ̀ jìnnà sí gbogbo ẹ̀ mọ́wà àjọ ọjọ́ pé ìkankan wà tọ́lọ̀ ń lé òun pa ọ́ láṣẹ kó o ṣe lẹ́sùn kó o lọ fẹ́ẹ́ lórí kí tọ́ba tó ti fi ilẹ̀ náà tó ti kó nínú àrọ̀mọ́ ti náà torí fífi tọ́tọ̀ náà yàn án lẹ̀ àrọ̀mù àfi kò ṣe. àníbà Muhammad sallallahu alaihi wa sallam. ọ̀rẹ́ tọ́ba ti gbìyànjú tó bẹ̀rù àwọn nǹkan tó lọ́n ṣe léèwọ̀ yìí takùn àbàdàn náà ó rí wípé ìwọ lọ ọmọ ọlọ́wọ́n bá ṣe ìbútọ́ padà dì í kí ẹ ṣe pé wọ́n lọ́mọ sì bá dà tó pọ̀ ju ṣùgbọ́n ìwọ lọ́mọ lọ́mọ bá a ti. torí pé ìjọsìn rẹ yọmọ ṣe rẹ tí yóò tún máa bá àánú ọlọ́mọ bá mu. o ní kóra rẹ láyà òkè lórí nǹkan tí ọ̀la làbíà lórí nǹkan tí ọ̀kan o ní máa ronú tọ́nà máa gbọ́ fún báyà tí wọ́n ń lé ọmọ abẹ́nìkan yóò sí ọ. àbádáwọ̀ kan ọba ọkàrẹ́ ó balẹ̀ ó sin ọlọ́run ló ti fẹ́. ó wà ní pé mímọ̀ sin ọlọ́run ọba anibà muhammad sallallahu alayhi wa sallam yóò sáré ká mẹ́ra ìdókù torí ọjọ́ kí lọ. tọ́lá wa àlàyé tó yẹ kó ṣe fún akáṣe fúnra wa ní pé adébí pàṣẹ nǹkan mẹ́rin nínú márùn-ún ọkọ̀ nípa nǹkan kan ọpàṣẹ nǹkan mẹ́rin ọkọ̀ nípa nǹkan ẹ̀yọ̀kan nínú márùn-ún ṣùgbọ́n ọlọ́run ló sànù wa. anábì ni wọ́n sọ níma kọ́sámọ́ lọ́ọ̀hún lẹ́yìn nítorí òun bá pè fún ọ tó ní pè tiẹ̀ ìjọ tí ọlọ́run dákun àbùnà náà oníṣẹ́ni kan tí ó wà láyé tó rọrùn tó. torí pé òní máa dojú kòkòrò òní máa tọrọ káàkiri. àfa àti oníwájú náà nù fún oṣù owó ẹ̀lìkàfà àfọ̀fáyé abàdì. wọ́n ní kékeré ẹ̀mí èèyàn rọrọ̀ kéèyàn má dùn ní kára hàn kéèyàn má dùn lójú kòkòrò ó ní ìyẹn à ń pè onífàyín abàjì tẹ́mi èèyàn ọ̀bá wa lè kóra aró mọ́ tọ́lọ̀ òun fele òun fele òun fele onífàjẹ́ ní ẹ̀wò máa fi aró dí orí gbogbo ntí ń bẹ lórí ilẹ̀ pátápátá láyà sí ìhà kò ní tẹ̀lé lẹ́yìn bá kọ́lé tọ́ra mọ́tò tọ́ra dùgbẹ̀ tó bá jó lójú kòkòrò kò ní tó ẹlòmíì ti ṣiṣẹ́ ó ti ń lówó àti ìrẹ́ tó ń bò yóò tún sọ pé owó àlóhùn fẹ́ dé kó búrẹ́kẹ́ yóò àmọ́ àwọ èèyàn káàkiri yóò fi sọ̀gbọ́n owó. ẹlòmí bẹ ọ̀dọ́ ní ẹ̀sẹ̀ délé ayé ìgbẹ́ látara ojú kòkòrò yóò lóun ó gbé ìbò lójú òun fẹ́ gbé ìbò lójú wọ́n máa wá ní tó fi gbé ìbò mẹ́lẹ̀ káàkiri kó lè rówó gbà lọ́wọ́ ìbò wọ́n ń gbẹ́ ìbò wọ́n ń gbá lárúbáwá kò sí èdè tí wọ́n máa ń tà ẹlọ́mọdé àṣìṣe wọ́n jẹ́ àṣìṣe. àníbà Muhammad sallallahu alayhi wa alihi wa sallam orí tọ́lọ̀ bá fún ọjọ́ tí ọlọ́run ẹnì kọ̀ọ̀kan wọ́n jẹ́ ń tọ́lọ̀ fún wa ọtí àlọ́run ọlọ́run ṣàánú ẹni tá à ń rí tí ń tí ń bẹ lọ́wọ́ rẹ̀ ń jọ á lójú tó bá yẹ kí a máa ń tí ń fi lápin lábẹ́nu ni bóyá látọ̀rọ̀ olùkọ́ ti bẹ lọ́dọ̀ rẹ̀. ọlọ́run kò fèmí àti lọ́kàbalẹ̀ kọ́ mọ́dà aláàmù. wà á ṣíbà lè náà fi máa fi ṣíbò lè náà fi. la ó ní wàrà ṣìṣe ní ilé ajá àríkà tákùn mọ́kùnrinà. gbìyànjú àwọn alábàágbé rẹ̀ máa ṣe dáadáa sí wọn. bàbá ṣe ṣe dáadáa sálábàáṣe sálábàáṣe sáwọn tẹ́jọ́jọ́ wà ládùúgbò tẹ́ ẹ̀ lọ́jọ́ wà papọ̀ tẹ́ ẹ̀ lọ́jọ́ ń ṣe kẹ́kọ̀ọ́ mọ́kùnrin náà ìgbà yẹn lóòótọ́ olùgbàdo òdodo. anábìíní wà lọ́ọ́ hílà yóò fi wà lọ́ọ́ hílà yóò fi ó ní mo fọ́lọ́ fura kò nígbàgbọ́. wọ́n ní ta lé ń tọ̀ wọ́n lẹ́yìn tó fi wípé àwọn alábàágbé rẹ̀ ẹ̀mí wọn ò balẹ̀ sábúrú ọwọ́ ẹ̀. ẹ̀rọ máa bà wọ́n ni pé àmọ́tílábẹ́dá ah, tó ń plan àmọ́wọ́ ah, tó fẹ́ gbé jáde àmọ́rúwà ah, tó ń ọlọ́mọdé àti sábúrú ọlọ́mọdé àti ṣe ọjọ́ ti lọ anaba muhammad sallallahu alaihi wa sallam ó ní wa ahibba linnasi ma tuhibbu li nafsik irun tó wù ọ́ ààrẹ ni ọ fẹ́ràn tẹ́lómi ìtọ́ àtọ̀síọ́ ìjọba wọ̀ ọ́ dáadáa irú rẹ̀ náà ni ọ fẹ́ kọ́ ṣẹlẹ̀ tọ́mọ yá rẹ̀ mùsùlùmí takùn mùsùlùmá tẹ́lú wàá báyìí bá ń bẹ lára rẹ̀ ìgbàyẹn ó jẹ́ mùsùlùmí òtítọ́ anabi sallallahu alaihi wa sallam ó ní wàlá tó kìí má jẹ́ ẹ̀rín ọ̀jọ́ kọ́ ọ̀nà ẹ̀rín sáá gbogbo ọjọ́ ayé rẹ̀ ní lófin rí àwàdà kẹ́ríkẹ́ ìwà ìnírò ni fẹ́rẹ́fẹ́ gbogbo ọ̀gá ọ̀sà máa bóyé kí gbogbo àdúgbò ọ̀mọ̀jẹ̀rín lọ. Ànábì sallallahu alaihi wa sallam onífẹ́ yín nàkẹ́ sọ̀rọ̀ kà tó ní ìlú ìpàdé. Kí ẹ̀rín bá ti pọ̀ jù ọkọ̀ ó mẹ́jà láàrin ìyá wọn bá lórí jọjọ pé ń gbàgbá wọn àti wọn bẹ lára àwùjọ tí wọn bá wọn yẹn sọ̀rọ̀ tí wọn fẹẹ pa ẹ̀mí wọn tí wọn fẹẹ tí wọn sọmọ lọ́wọ́ bá mọ eléyìí tó yẹ kí wọn bá wọn sọ̀rọ̀ Ọlọ́run kẹrin wọn bá wọn yẹn ni wọn mọ pọn. àwọn ẹwà rẹrìn rẹrìn rẹrìn rẹrìn wọn ti ra wọn àtìkú wọn láàrin. díẹ̀ nínú pé láyé tá a wà lónìí àwọn èèyàn kan bẹ wọn ò níṣẹ́ mi ju kọ́mẹ́tì lọ́kọ́ pa rẹ̀ iṣẹ́ ni kódà ti ń jáwó kẹrù wọn lẹ́wọ̀ ẹni wọn bá ti gbọ́ kọ́mẹ́dì títí títí tó ti rẹ́rìn títí títí lẹ́wàá sọ wá àti kan ní ọwọ́ abalẹ̀ rù lẹ́mí lọ́wọ́ àbí lọ́wọ́ àwọn ọmọ níbo ni ó ti rí yóò fẹ́ wọ ẹ̀dá kan gbéwà tẹ́lẹ̀ fún lọ. anaba sallallahu alayhi wa sallam márùn kan ma. àwọn tọ́lọ̀ ń lò wọ́n fẹ́ gbìyànjú ntọ́lọ̀ ń bá fún àìjọ gbìyànjú ká ṣe àwọn sábẹ́ a máa pẹ́ hàn wọ́n tó lọ fún kẹ̀mí lẹ́ràn àtàwọn yìí lọ́dún mẹ́rin hàn sí kékòó náà jẹ́ náà ẹjọ́ àti ẹwà síláàmù hàn mùsùlùmí ìsọ̀rọ̀ kan nílé ẹ dákun irú dáadáa tí wọn náà fún yẹlò mí náà fẹ́ fún òun náà bí wọ́n ṣe fẹ́ kọ́lé tó bó ṣe fẹ́ lo mọ́tò yóò wọ̀ kẹ́lòmí náà ò nílò bó ṣe ẹni tó bá ti fẹ́ ga ọmọ sàlábà rẹ̀ wọ́n ẹ̀yàn bọ́ ọ má sàlábà títí títí títí ìwọ náà wọ́n mú sàlábà àti wọ́n náà gbẹ̀yìn tàbí kí wọ́n kó sàlábà àgbọ̀dù mọ̀sùlùmù ọlọ́run nípa àlámàdé ni àfi ń jẹ́ ẹjẹ́ àmàlẹ́ ìmọ̀ náà ń bà á ẹjẹ́ pààyọ ọlọ́run bá kó máa bá wa káàkiri ojú bí bá wà ọlọ́run ní tèmi àti ìrẹ̀lẹ́ bá ti kò ń gẹ́ dáadáa iná wà lákò lè ṣe ń kọjú ìwà bẹ́lẹ̀ ìjàbọ̀ tí ó sọ̀rọ̀ àwọn sọ̀rọ̀ àwọn wọ́n mọ̀ kọ́ mọ̀ ó ti sọ̀rọ̀.